الرجيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه أجعلنا هدى لبني إسرائيل وجعلناها منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أربعين بقف ولهم Allahu akbaru lam yúládì wà láàyè lè dùn. Ìgbésí ọlọ́run ọba náà, ọba tí ò bí máa sẹ́nìkan ọ̀dẹ̀ bí. Allahu akbaru lam yúládì wà láàyè lè dùn. Kò sẹ́nìkan tó lè dìde lónìí àbí tí wọ́n ti dìde rí lánàá wípé àwọn bí ọlọ́run inú ọ̀ràn báyìí ló ti ṣẹ̀ wá. Allahu akbaru lam yúládì wà láàyè yẹ́lẹ̀dó. Ẹ̀nà ni kò sẹ́nìkan tó lè jáde síta kó wá fọwọ́ sọ̀yà pé àló dájú ṣákásẹ́ àlọ́mọ ọlọ́run lòun á béèrè pé kí ni ìyá rẹ̀ tó bí ẹ fọ́lọ́run. Làmú yóò ládé wà láyẹ́lẹ́dó. Èrò lè pọ̀ láyé tí wọ́n pẹ̀rẹ̀ àwọn lóríṣiríṣi nǹkan ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ahọ́n lásán ni kò débì kan. Máa tààna yóò ṣíbí òhun fi fàájì àhàdùn. Máa tààna yóò ṣíbí òhun fi ذاته أحد ìròyìn ọlọ́run ọba tó ń jẹ́ tó ń dá nìkan jẹ́ kò sẹ́nìkan tàà lè fi wé níbi orúkọ àtàwọn òròyìn rẹ̀ yìí fàhàwàlìkẹ̀bí ọba tó sọ yìí nìkan ló tóbi jù fàhàwàlìkẹ̀bí olóba fàhàwálì kẹbí mú wájálá tí àwọlé iṣẹ́ àtòkò. ọ̀nàbà tó tóbi ọ̀nàbà tó ga jùlọ níbi ìjọkan rẹ̀ níbi ìmádánìkan bẹ tipẹ́tipẹ́ tí ò ní pẹ̀lẹ̀. wàhàwálì mú dábì wàlì màkàsọ́dù wà sọ́màdù. náà máa ronú rẹ̀ tó ní kálukú náà máa ní àkúnmọ̀ ìtọ́lọ́ ń ṣe yìí kò yé wojú òjò yìí ṣú o ṣọ́lọ́ ń fẹ́ ẹ̀rọ ni tọ́ ọlọ́run á fún ẹ lálàáfíà o nígbà tó ní kálukú náà bá ń sọ̀rọ̀ ọlọ́yìn náà máa ń kò jì ọlọ́run á jẹ́ láàrin ìmẹ̀ àti ẹ̀ o fẹ́ lọ́lọ́run ọba lọ́wọ́ ẹ ṣe ọlọ́run á sọ ilẹ̀ sọ dáadáa ọlọ́run tí gbogbo wa máa ń sọ ẹ̀ tó wà lórí ahọ́n wa. kódà kìfìrí náà sọ pé wà láì tàbíláì ọba tó ń rántí yẹn tí wọn náà pè fi bóra yẹn sọ. àbíwò wọlé mọ̀kọ́ sódò wa sọ́mádù. ọlọ́run ọba náà. kúlí ìnáwó àhàdùn. ọwọ́ tí wọ́n ti mọ̀ sọ fẹ́ni tí ò ò máa ń. Kò lè nà ó àhàdùn. Ìwọ́n tó wọ́n náà ti gbọ́ sọ fẹ́ni tí ò ti gbọ́. Kò lè nà ó àhàdùn. Ìwọ́n tó lọ́n ti ní kó yé tó ti ṣoríire kó jẹ́ Mùsùlùmí ṣàlàyé fẹ́ni tí ò ti yé. Kò lè nà ó Àlàyé wo ló fẹ́ ṣe fún wọn? ẹ máa ronú kan gbogbo ìgbà. Ọmọ lọ́hún kú fún fèlèjú ní wálé kàrọ̀ mi. Ẹkọ́ yí ayé tọ́lọ̀ nìkan lọ́ba tó ní orí ọ̀fẹ́ lọ́dọ̀ tí ẹkù gbogbo èèyàn ló ń ṣe fún àtẹni tó fẹ́ ti àtẹni tí ò fẹ́ ti àtẹni tí ò sí. Kú fún fèlèjú ní wálé kàrọ̀ mi. Eléyìí náà pàtàkì káyé àbí ọlọ́run bá nínú àánú ẹ̀ kó jọ ó ti ṣàánú àwa báyìí àti wà lójú ọ̀nà ẹ̀sìn ẹ̀ tó ní ká ṣe lórí ilẹ̀ iná là yìí ó ni ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn Islam ẹ̀sìn tọ́lọ́run bá mẹ́ṣàn nínú alukùránù fún wa tí kìí ṣànà kan ló ti jámọ̀ ìpẹ́ sí Islam kò tún sẹ́sìn míì sàtúrò orúkọ rẹ̀ nínú ìwé òfin míì tí wọ́n ń gbé káàkiri tó fi ń yà lẹ́nu fún ẹ pé má fi àkókò rẹ ṣòfò má ra ọjọ́ ayé rẹ̀ láàrí tọ́lójọ́ ọ̀nà yóò fi ní ṣe má ọlọ́mà fi kàn wá o àwọn bí ọlọ́ni náà nú ẹ̀ púpọ̀ ẹniwá tó kù tó hùn náà ṣe ẹ̀sùn ìsìláàmù yìí fi ràn ọwọ́ fi yí wọn ọlọ́run bọ̀wọ̀ dànù ọ̀nà òdodo yìí má ṣe ní àdọ́rùn jẹ́ agbọ́kagbà láyé o má jẹ́ kójọ òyìn láti máa wà lọ sọ ah, àdá inú kò ní wúlò ń bẹ̀ yẹn o ibi náà ló ti wúlò kò tètè gbọ́ kò dátọwọ́ ẹlẹ̀ kò sin ọlọ́run ìtò sin tọ́lọ́run dá tó kúrò ń bẹ̀ ń tó ń sin ẹ̀kọ́ ló òǹkọ́ ló ń fún ẹ ẹni tó ń sin ẹ̀kọ́ ló dá àwọn omi tó ń ṣàn káàkiri yìí àlẹ́ni tó ń sìnkọ́ ló dátẹ́gùn tó ń fẹ́ sí ara lọ́wọ́lọ́wọ́ etí tó fi ń gbọ́rọ̀ yẹni tó fún ẹ lọ́lọ́run ẹni tí wọ́n ń sìn àbí tí wọ́n ń sìn ẹ̀kọ́ ló fún ẹ lójú òríran gbogbo ilé ìlàlàyé tà ń ṣe fún ní kálukú láyé lónìí pẹjá mahalihi zulumu kẹgbé ẹ̀tọ́ ọlọ́run kẹgbé fún tọ́lọ́run bá dá àbòsí ńlá ni ọ̀ kọsí tá ń pẹ̀lú àbòsí tó lágbára ju eléyẹn náà lọ ọlọ́nìta ń pẹ̀lá bòsí tó ní agbára jù náà ni bọ́lọ̀wọ̀n bá wòrògún má bá wòrògún bó tí wọn kò ma jìnà sí tọ́lọ̀wọ̀n bá òfẹ́ tẹ́ǹpẹ̀lẹ́mọ́ tó fẹ́ kò ṣìfẹ́ tọ́lọ̀wọ̀n kò bá lè rí ìyọ́nú ọlọ́run láyé àti ń jẹ́ gbẹ́dàgbé لنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ọ̀nà bá ṣàlàyé àwọn ara tó máa fi àwọn èèyàn kan dá àti tó máa fi wọ́n rọ àti tó máa fi wọ́n pa ولنذيقنهم من العذاب الأدنى Àwọn náà tí wọ́n gbọ́ wà sí, àwọn tí wọ́n gbọ́ pọ̀kan lòun ọlọ́run, àwọn tí wọ́n gbọ́ pé ìsìlámù lọ́nà àwọn tí wọ́n gbọ́ pé ká má ṣẹbọ ká má ṣe nǹkan míì lẹ́yìn ẹ̀sùn ìsìlámù àwọn tí wọ́n pọ́ká àwọn máa pààyàn tí wọ́n kàn sínú tí wọ́n tó ń ṣe bàjẹ́. wọ́n lẹ́nu ti kọ́ nà hàn. àwọn tó kọ́ pé ṣì náà ṣẹ̀ nìkan yé ṣe mọ́tọ́ tún kàn sínú tí wọ́n ń ṣe. wọ́n lẹ́nu ti kọ́ nà hàn. àwọn tí wọ́n kọ́ kọ́ tí mo mọ̀ da tí wọ́n tún fi ṣe gbogbo àwọn ọ̀wà tí ò dá táwọn èèyàn wù yìí ọlọ́nà àwọn tí wọ́n ń ṣe léyìn. wàlànà bí kọ́nà mìnàlẹ́ àzábìlì àdẹ́nà dúnàlẹ́ àzábìlì àkìbàrí làwọn ṣàrí jìrù. ọlọ́run ṣe ń bọ̀ wá fi ìyà tó súnmọ́ ìyà tòsí ìyà etílé Allahu Akbar àdábìlì àwọn ìyà àwọn ìyà pẹ́pẹ̀pẹ́. mìnàlẹ̀ àdàbí ilẹ̀ àdínà. ìrú ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ àwọn kèfèrí lánàá tí wọ́n tí ìkú tí wọ́n ti ń jẹ àwọn ìyà kan. àwọn àfáà ni kódà àwọn míì nínú àwọn àlàyé ọ̀rọ̀ nípa àdàbí àdínà yìí wọ́n ní ìyà dínú albarza ìyà náà wà nínú rẹ̀ ìgbà tí a bá wà nínú sàárè aná àwọn àyà pẹ́pẹ̀pẹ́ ní tó kọ́kọ́ ń jẹ ẹni tó wà nínú sàárè kò tí ì reality ìyà gangan sínú náà

kótòdé pọ̀ wá wọnú ìyà ní tààrà ní ala aláàlọ́wọ́n bọ̀ wá fi irú ìyà bẹ́ẹ̀ jẹ àwọn èèyàn kan ọlọ́nà bí kọ́ náà min al'azabi al'adina. Ẹnà rí ìyà sí ẹni tí ọba dá fi jẹra rẹ̀ láàmú kó máa darẹ̀ láàmú kó máa lálàṣà rẹ̀. wàlànà bí kọ́nàhùn mínàlẹ̀ àzábìlẹ̀ àdènà Allah ní àwọn àyà bẹ́ẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run tó máa fi ń jẹ àwọn ẹni tó máa bẹ́ fi jẹ tí wọ́n bá kọ̀ tán ṣe tó wọn dúnà lè àzábìlì akíbàrí ìyà ńlá ìyá jùyà lọ́lọ́ má fìyà jẹ wá èyàn orí yà ló ń fojú kéré yà tí a bá rí yà àà ìjátá ẹnìkan wá sọ pé yà ń jẹun èyàn tún dúró tún gbọ́ pé kí ló ló ń ṣe ẹ́ ìyà ń jẹ́ kẹ̀ trúpọ̀ ti jẹwọ́ rí ẹni tó jẹ́ bá ti rí rí tó ti ibi ti parí ìyà ti jẹ́rí òṣì ti tárí ọ̀dá ti dárí

Ọlọ́nà àwọn àyà tó súnmọ́ wà, ìyà tó súnmọ́ wà. Ìnàlẹ̀ àdínà dúnà lè àzábìnlẹ̀ àkìbàrí láàláhùn yàrò jẹ́ ọ̀rọ̀. Ọlọ́nà a máa fi àwọn àyà tó lágbára yẹn jẹ àwọn èèyàn kéèkèé yẹn àwọn akọ́kọ́ fi jẹun kó tó kàn yà ńlá tó lè àwọn fà ní àdábùl akíbárì ń bí náà ni àdábùl náà tó bá pé ètò òṣì wá ń rí láyé yìí àwọn àyà pẹ́pẹ̀pẹ́ kan lọ́lọ́ sì kó ẹ̀sí láyé tó ṣe ń lálàṣí tó ń dààmú dààbò tó ṣe ń ra àwọn ìpọ́njú díẹ̀díẹ̀ wá bẹ ọlọ́run pé ọlọ́run jẹ́ kíyà wá ṣeun tó fi ní jẹ̀yà tọ̀run. falanu bí kọ́nà lẹ́bí iná káfàrú àzábà ṣàdídá. ọlọ́lọ́ ń bọ̀ wá fi ìyà tó lé kókó tó ní agbára ó ń bọ̀ wá fi jà wọn kìfèrè. wàlànà jẹ́sí yánnáhùn máa sì náà ń bọ̀ wá sán ní ẹ̀sàn. Àtúwà alẹ́bí kánú yà Ẹ̀sàn ni ẹ̀sàn aburú tí wọ́n ayé wọn ṣe. Àwọn rò pé nǹkan kékeré làwọn ṣe láyé. Àwọn rò pé nǹkan táwọn bàjẹ́ láyé. Nǹkan tó ní agbára ní lójú ìwà bàjẹ́ tàà rò pa àwọn gùn láyé tàà rò pa àwọn ti jẹ lọ sínú wọ́n tún sí ìtọ́lọ̀ máa ṣe fún ọjọ́ gbẹ̀rẹ̀ kí àwọn níyà alágbára jùn tàà rò pa àwọn bàjẹ́ láyé wọ́lánà wọ́n ń wọn àwọn oríṣiríṣi tí dá wọ́n dẹ̀ ń gbọ́rọ̀ ẹ̀mí wọ́n dẹ̀ tún lè síbẹ̀ sí aláàrin ìtàn máa jẹ́ níyà lálẹ́kẹ̀yà máa kò sẹ́ni tó máa sọ fún wọn. Màtáà ah, ah, fi dúnìá àbúnmá ilẹ̀ iná fi dúnìá. Màtáà fi dúnìá. Aláni ẹ̀kẹ́lẹ̀ gbogbo tó kà fún màtáà láyé ìgbádùn ayé ló jẹ́. Màtáà fi dúnìá. Ó ń fọ́ pọ̀bìnrin olóbìnrin láyà inú rẹ̀ fi dúnìá. Òun náà ń dì mọ́kùnrin Mata'an fi dúníyà. Oúnjẹ ṣàwámà oúnjẹ já ọmọ oríṣiríṣi nǹkan. Mata'an fi dúníyà. Nínú owó haram owó olówó. Màtàrùn fi dúníyà. Ó ń kó àwọn ọkọ̀ bọ̀gìnì, ó gbẹ̀ ṣe oríṣiríṣi nínú property ní property, àbí nínú owó ìjọba owó àwọn aráàlú, àbí nínú kọ́ntrátì tó gbà tó jà fá ti owó ọ̀tọ̀ ní tọ́jọ sí láàdéhùn ọ̀tọ̀ ní tó tà fún wọn. Màtàrùn fi dúníyà. Ó jìbìtì ló lù tó fi dolówó, ó wá rò kó òun gbádùn ni. Fún mọ́ ilẹ̀ iná máa rọ́jì àhán. Ó ti talẹ̀ fámílì olódáwùn nìkan sí mọ̀ owó. Ó mà العذاب الشديد بما كانوا يكفرون أراني بعد إلى صنع ثم إلينا مرجعهم

Allah. Kí ló máa gbẹ̀yẹn? Ilayna marji'uhum. Thumma ilayna marji'uhum. Ọlọ́run ní gbogbo ẹ̀ náà pátá ẹ̀ ń padà wá bọ̀ wọ́n lọ. Thumma nudhiquhumul 'adhaba ash-shadid. Ọlọ́run lẹ́yìn wá gbà náà ìyà tó lé, ìyà tó nípa, ìyà tó lágbára. Nudhiquhumul 'adhaba ash-shadid. Òun bọ̀ wá fìyà tó lé yẹn jẹ àwọn èèyàn tí wọ́n pọ̀ tí wọ́n gbọ́ yìí. Al-'adhaba ash-shadid bima kanu yak يكفرون ọlọ́níyà tó ní agbára wọn bọ̀ wá fi jẹ wọn látàrí àìmóore sítọ́ ọlọ́run ìgbẹ́tọ̀ ọlọ́run fún tọ́lọ́run bá dá ìbá orí ilẹ̀ ọlọ́run ọba jẹ́ ìhùwà bàjẹ́ láyé ìṣeṣìná ìjálè ìmútí ìpànìyàn ìṣẹ́bọ gbogbo àwọn ọ̀wà tí ó dá àwọn kọkẹ̀rẹ̀ rí ẹnu náà fi ń bá tọmọlà kejì jẹ́ àwọn kọkẹ̀rẹ̀ rí wọ́n sanwó ẹ̀ ní àwọn èèyàn kan ẹlọ́pá kásímí iṣẹ́ tí wọ́n gbà ní ẹ tí wọ́n ń ṣe ọlọ́ni gbogbo ẹ̀ pátá o ń bọ̀ wá jẹ́ aláàdábá jẹ́dì ìdábì máa kẹ́ẹ̀nú kìfòrò ọlọ́ni tọrọ àwọn ìmọ́rí ìwà ìmọ́rí ìwà ìgbọ́nà ìtàwọn yóò wùlọ fún àdẹ́sọ̀rọ̀ eléyìn ní ìsìn tó bá jẹ́ pé tí inú sàárè bá ní òdìbọ́ kò sí pọ́n fẹ́ padà kan wá túnṣe ọwọ́ wọn ṣe má tí wọ́n tó rẹ́ pé ìyà tayé bá ní tó jẹ wọ́n láyé irú tó jẹ àwọn ọ̀tẹ́ẹ̀sì lójú ogun jọ kí ní àná pé ṣe bá wọn ṣe máa wá jẹ ìyà táwọn máa wá kú dànù rí tàdẹ̀rẹ́ tógun yíwọ́ tán wo mùsùlùmí lóǹkà tó kéré tọ́wà wọ́ra wọn lóǹkà tó pọ̀ tọ́wà ríra ní rí pé àwọn ọmọ àwọn kankan tọ́lọ̀ wá kún àwọn mùsùlùmí lọ́wọ́ pẹ̀lú àwọn màlẹ́kà látọ̀dọ̀ rẹ̀ táwọn kìfìrí yóò rí wọn tọ́dẹ̀ nípa àwọn táà ń bájà yóò pọ̀ ọwọ́ wọn ṣe tó lọ kọjú ogun sẹ́ni tó ń ṣe tọ́lọ́run wàá rò kó fojú wo pókò jù báyìí náà lọ

ó ń gbà Islam ó ń gbà Islam kọ́dà nìkan ni wọ́n jọ́ kìíní àná tó gbà Islam nìkan nínú sàhábà rò pé ó fẹ́ fi dáàbòbò rẹ̀ ní lọ bá sọ pé àgbà ah, Islam báwò ọwọ́ tó wà lójú ogun tọ́wọ̀ yà ń dùn ẹ lọ́wọ́ ó fẹ́ dágbọ́n fi escape wọ́ye tẹ́kálímọ̀ báyìí sàábí ah, ẹ ẹ̀yìn dáálẹ̀ ẹ̀wọ̀rọ̀ sáà bá ṣe máa sọ fún ní gbogbo gbà pé mùsùlùmí kì ń sá fógun ṣùgbọ́n mùsùlùmí kì máa ìníṣẹ́tì ogun tó bá ti wá délẹ̀ tán táwọn tẹ́ẹ̀sùn bá ti gbé wà láàdé ọwọ́rọ̀ sáàmá ṣùgbọ́n wa rọra máa lọ tí ẹ ká máa lọ tí wa kádà máa ṣe dáadáa sí ẹ tí dáadáa bá wà lọ́wọ́ tó fẹ́ ṣe sí wa ṣe tí ẹ bá dẹ̀ sí má fa burú kan wa tó bá náwó aburú wa a máa dá padà fún ẹ tó wà ní islam ni ẹ mùsùlùmí kì ń dá ogun lẹ̀ ṣùgbọ́n táwọn àtẹ́yẹ̀ sí bá gbógun dé gbogbo ọ̀nà tàwà lè gbà fi jà la máa fi jà tó bá ní ṣe pẹ̀lú afẹ́ lówó àlò ogun àwọ̀ níbà ń ṣe tó bá ní ṣe pẹ̀lú afẹ́ bẹ̀lú afẹ́ ṣàdúrà lóru abẹ́ ọlọ́run tó ṣùgbọ́n tẹ̀mí tí ń bá lọ sí àyẹkú sínú kèfèrí ẹtù kúkú àkúdá ní. ọ̀lànà bí kọ́nà gómìnà àdábìlẹ̀ àdènà dúnà àdábìlẹ̀ àkíbàrẹ̀ làálàhùn yẹ̀rù jìrìn. rí bójú ogun ṣe rí jẹ́ náà òun wá fẹ́ lákọ̀ ló bá jáde láyé adẹ́lẹ̀ ní kàlùkún wọn náà rẹ̀ ti bójú ogun ṣe rí lọ́nà bá sọpá ìkánu wọn àti ẹ̀ pẹ̀kẹ́ níwọ̀n lójú ogun ní òǹgbà Islam ọ̀nà yàgọ́sọ̀ ń wọ́kẹ̀ ẹ̀yìn tẹ́ pìtẹ́ndà ní ẹ́ ó jù ní akọ̀lẹ́sẹ̀kẹsẹ̀ ti pẹ̀kẹ́lẹ̀mọ̀ tó ti lóǹgbà

Ah, tọ́rọ bí i bá délé ní tó bá lọ́n fẹ́ máa kírun pẹ̀lú wa, àjọ máa ṣe ní rálẹ̀ yìí ni. Wa in janahu lis-salmi fajnah laha wa tawakkal 'ala Allah. Ọlọ́ni fa in janahu lis-salmi fajnah laha. Tọ́bá ti jíwọ́lẹ̀ pé àlàáfíà làwọn fẹ́ ìsìlámù làwọn fẹ́ ṣe. Fajnah laha. Náà jàbdàlà, mọ́bìí.

ọdọ̀ wá lọ ń jẹ gbọjẹ gbogbo ẹ̀ káàkiri àpádárí wà lọ ń wo oríṣiríṣi ọṣẹ olóúnjẹ oríṣiríṣi ẹbú onílẹ̀ oríṣiríṣi ẹbú oúnjẹ oríṣiríṣi àṣejẹ ó ti dé nìsín wọ́n náà máa wá àlàáfíà àtìgbésí ayé ẹ̀ kó bó ṣe máa ní fọ̀kànbalẹ̀ wà lọ pẹ̀lú kan obìnrin olóbìnrin lẹ́nu olóyún sẹ́sà rẹ̀ olóńfàyà lu àyà pẹ̀lú obìnrin lóṣù pẹ̀lú ọkùnrin ọlọ́pẹ̀lọ́kùnrin ìtókù ni pé ọ̀tọ̀wọ́kàlì alọ́lọ́ gbọ́gbàrà lọ́lọ́ ìtumà rẹ̀ ni pé lẹ́yìn tó ti gbà fún tó ti lóòun ṣe tọ́lọ́run yẹn tó bá padà wá dọwọ́ rú tó wà lọ ṣe nǹkan mí tó fẹ́ ṣàbòsí lẹ́yìn òun ọlọ́run bá mọ́bọ̀n ṣe máa dìl pẹ̀lú ẹ̀ ẹlùmí adágbọ́n súnmọ́ wa bí ìgbà tóun fẹ́ ṣe tọ́lọ́run a lè a lè lá ọkàn àwọn èèyàn ká mà níyẹn tó a lè lá ọkàn èèyàn ká mà níyẹn tó wá rẹ́ǹtì ilé lọ́dẹ̀ èèyàn tó dẹ̀ pé intention rẹ̀ ni pé ó fẹ́ wá jalè nínú ilé tó rẹ́ǹtì àbúfẹ́ wá pààyàn èèyàn lè mọ̀

àlímù ó dẹ̀ mọ́ tó dì sọ́kàn ìyàtọ̀ sí tó sọ́jáde lẹ́nu. wàlánù rí kọ́nà òmìnà láàzábì láàdínà dúnà láàzábì àkìbàrí láàláhùn méjàrújì ọlọ́lọ́wọ́n ṣe tán láti fi jẹ́ wọn nínú sáárì kó tó ti ibi ńlá ẹlẹ́ ìtàn wọn fèsì ń jọgbẹ́dà kíyàmà tó bá jẹ àwọn ìyá láyé tó jẹ wọ́n rí díẹ̀ láyé nínú àwọn lílálàṣí bóyá àwọn náà ronú pìwàdà wọ́n padà sójú ọ̀nà tọ́lọ́ wọn ní ṣe nǹkan mí. wọ́n máa ní mi máa ń dúkìrọ̀ bí ayá àti ọ̀bìgì fún ma'árọ̀ bọ̀ إنا من المجرمين منتقمون àlàyé ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an gbogbo ìgbà náà ló yẹ ká máa gbọ́ kó ní kálukú náà dẹ̀ máa ronú sí kíkó wá dẹ̀ máa mú ti ẹ̀ nínú ẹ̀ nítorí pé ọ̀rọ̀ tọ́lọ̀wọ̀n ni a a tẹra mọ́ dáadáa ṣíṣe adẹ́yàgò pátápátá fáwọn tí ò bá ti dáa ìdàkejì olóri rere lórí ibú kọlọ má lórí ibú olórí ibú wọn gbọ́rọ̀ ọlọ́run kàkà kó gbọ́rọ̀ kó yé padà kó pàbàjẹ́ tì ó lè ó lè bẹ̀rẹ̀ sí tí wọ́n sọ lórúkọ jẹ́ aṣábẹ̀rẹ̀ sí fún àwọn wàkíwà kan ilé jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ oríire fún tí wọ́n fi ń sọ̀rọ̀ ọlọ́run fún pé má ṣe bàjẹ́ má má ṣe ní tí ó dáa má kàkà kó farabalẹ̀ kó dẹ̀ ṣoríire látara ọ̀rọ̀ wọn látara burúkú ẹ̀rẹ̀ sí. Ọ̀dà rọ́bì ní ìdáhùtù kọ̀ọ̀mí lẹ́yìn lọ́hùn wà náà rọ̀. Sànábì náà níbi ló fi ń sọ pé Ọ̀dà rọ́bì ní ìdáhùtù kọ̀ọ̀mí lẹ́yìn lọ́hùn wà náà rọ̀. Arábì náà alẹ́ sọ́lá sọ́sára mi ní ọlọ́run bá mo mi yìí mo ṣe wáàsí náà rọ̀. Mo wọn. Fàlámù yẹ sí ilé ọmọ dùn áá ìlà fìrọ́rọ́. Ó ní ṣùgbọ́n bí mo ṣe pé àwọn èèyàn mi tó tí mo ṣe wáàsí fún wọn tó fàlámù yẹ sí ilé ọmọ dùn áá ìlà fìrọ́rọ́. Ó ní gbogbo pípè yẹn ò lápá àwọn èèyàn. Àwọn èèyàn yìí كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم Anábìnrin náà níbi mọ̀ ṣe ń pè wọ́n kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà kí wọ́n ṣe sọ́lọ́run, wọ́n tún jìnà sí sọ́lọ́run ni. Lìtẹ́gì fìrọ̀ làwọn. Tí mo bá ṣe wá pè wọ́n, lìtẹ́gì fìrọ̀ làwọn, pé kí wọ́n lọ́run foríjì wọn kí lè ṣe tiẹ̀. Jẹ̀ẹ́lú àsọ́bì

àwọn tànà na bọ́ ṣe ṣe nìyẹn tí wọ́n padà wá fi padà ṣorí ibú. jẹ́rìnlú. ìbá jẹ́ àmì pé ọlọ́run jẹ́ kí wọ́n ṣorí ibú wà á tètè kọ́ ó ní kú sórí àwọn agídí ọkàn rẹ̀ yìí. jẹ́rìnlú ni

Wa asarru. Ọwá kan sínú wọn jalè lọ. Wa asarru. Ọkàn sínú wọn parọ́ wọn ṣe ṣìnà lọ. Wa asarru. Ọkàn sínú wọn pààyàn lọ. Wa asarru. Gbogbo ọdún mo sọ ọmọ pọ́ lọ́ni ẹ má ṣe, ọlọ́ni kẹ má ṣe, ọwọ́ wọ̀kú wọ lọ́ni. Wa asarru. Ọwá sí kíta ọ̀kẹ́. Kò sí tó lè wọ̀ ọ̀tẹ̀ bìkítà kò sí tó kàn wọ́n. Wa asarru. A ní wa bọ́ lọ́rùn wá wọ̀ ní ìfún mi. ìjà òbí àbá òun wá sọ́lù ọ̀sẹ̀ kìbárò sí kìbárò. arábìnrin wọn ni wọ́n tán máa ṣègbéraga bí ìgbà tó ju bọ́ ṣe wà yẹn lọ wọ́n bá ṣẹ́yìn jẹ́ tí wọ́n ní láyáwá jọ lójú. ọ̀sẹ̀ kìbárò sí kìbárò. ṣẹ́gbẹ̀ gbogbo tó rò pé wọ́ọ̀tì yóò wọ́n táyà mọ́tò ẹnìkan ni. Azẹ́kíbàrú ṣèkíbàrá. Gbogbo àhàlẹ̀ yìí, owó táwọn kan fi ń ṣe fàájì nínú ilé wọn lọ́jọ́ kan ni, gbogbo wọt ẹ pátá. Àṣàrò azẹ́kíbàrú ṣèkíbàrá. Gbogbo tí fámílì ẹ ní owó yẹ́rìn jẹ nìkan ni. Àti tí wọ́n ní àtúnṣẹ́ jẹ ní owó yẹ́rìn nìkan. Ó ní ìwà ìlú ní yẹ́rìn nìkan tó wá tó bẹ̀. Àwọn òmọ̀ yẹ́rì yẹ tí lásán tẹ́kù tó lè bá wádé tó wá kólé àwọn ẹlòmí ẹ̀rí pa ah, mọ́tò yín wà nílẹ̀ náà gbogbo nǹkan wà nílẹ̀ kí ló wá ṣẹlẹ̀ kí ló wá dé tí ẹkún wá pọ̀ tó nílé olówó ha yẹ́rìsì náà kó ohun tí wọ́n kó yẹn kò ju glass lọ ṣùgbọ́n tí wọ́n kó yẹn mini mi millions kí ni wọ́n wá ní tí hàlẹ́ wá pọ̀ tó ọgbogbo tó wà lórí igbá ẹ̀

ńlá ló kú ọkọ̀ tó yìnbó lókútà ń pè tó kúbọ̀ tó ní kálukú ara tàtún ju bílé ìdìpa ara mọ́tò àtúnwì àti kíra apá kóríire ẹnì kọ́kọ́ lè ń lè iṣẹ́ tó ní ṣe mọ́tò tuntun pàápàá kò yẹ kẹrù bá ẹ. wàdàrín tàjà búra wà ìtàkà búra yá àhín. ọjọ́ yà tètè ju tọ́wọ́ ẹlẹ̀ kó ṣe tọ́lọ́ nǹkan tó kú. wàdàrín tàjà búra. kó pàpà ìgbéraga tó wà lẹ́nu ẹ̀yàn kó pàtì. wàtàkà búra yá àhín. ìran arọ́nà pé mi mo tó báyìí ni mo dà báyìí kó pàtì. iná ìtàkà búra lílẹ̀ àbí ibi wà bí lò. iná ìtàkà búra.

fuhadaka. Kó lọ palẹ̀ rẹ̀ mọ́ dáadáa. Waj'al fuhadaka. Kó lọ bójú tó ẹ̀mí rẹ̀. Lè tàwa dùn manzila. Kó lọ rọ ẹ̀mí ẹ̀ láti pé kó lè ní tẹríba. Kẹ́mi ẹ lè rọ̀ kó máa ní girima káì kó máa ní gbéraga. Inna tàwa àbí tẹ̀rí fi jẹ̀mí lọ. Kí ara rẹ̀ yàn lẹ̀ kó jẹ́ bákan kó lọ òjẹ́ kankan ẹni tó bá fẹ́lẹ̀ ṣe ẹ̀ṣọ́ sára rẹ̀ láyé tó pẹ́ra rẹ̀ lẹ́ni àbí tó rẹra rẹ̀ ńlẹ̀ tí ò gbéraga tí ò ṣe mọ́tómọ́tó tí ò máa fojú rí náà àwọn èèyàn ó máa ń padà ń jẹ ìyà àtẹ̀yẹ fún bẹ́ẹ̀ ó dẹ̀ jẹ́ kó jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn láyé bákan ọba tó dá a ti máa jẹ́ ní ìyẹ̀ ní àpọ́nlé lọ́dọ̀ wa man azlamu mimman dhukkira bi ayati rabbihi thumma a'rada 'anha ثم أعرض عنها إنا من المجرمين منتقمون ibi tí Abdullahi bá wà kó máa bọ̀ nínú mọ́sùn sínsìn wà fẹ́ ومن أظلم ممن ذكر بآيات ربه ọlọ́ọ̀bá ní tàrẹ ní ti fi ń jẹ́ alábòsí tó tó Ìfàun tó ti rọ́bì ayà ẹ̀sìn ọ̀bí. Táà lè fi wí ẹni tí wọ́n ká Al-Kùránì létí rẹ̀. Fún máa rọ́bọ̀ àìhà. Lẹ́yìn tí wọ́n ká ọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún wọ́n ṣe wá sí fún fún máa rọ́bọ̀ àìhà. Ọ̀rọ̀ tí ẹ Ó gbọ́ tán báyìí gbogbo bó ṣe gbọ́ tó àrọ̀dọ̀ àìhà. Ó orí kúrò ń bẹ̀ lólóhùn ṣe. Sọpá ọgbẹ́ni, aṣóòtí ìgbọ́ ni, ọlọ́run ló dá ẹ̀, ṣe tọ́lọ́run tó dá ẹ̀. Ó ní kí ni ti

ó tún wá gún rí kúrò ń bẹ̀ kò tún wá tẹ̀lé ó tún yarí ó ní ẹ̀bá sọ́jú bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó lè gbélé kúrò lọ́wọ́ tóun ó ti mọ́ òun lórí bí irun wèrè ẹ̀rí nǹkan kí nǹkan ẹ̀wẹ̀rò tí ò dáa ẹwà jẹ́ ọkàn burúkú kẹ́yàn dẹ̀ mọ́ ọmọ takú lórí pé àlóhun fẹ́ ṣòfò níṣẹ́ kò sí nǹkan tó kàn yìí Àwọn àjẹ́ ń jarí pé a ní kò má ṣòfò tẹ́. Wọ́n máa ní ọ́bùlámù mi máa ń dùn kí rọ̀bí ayá tí wọ́n bí fárọ́bọ̀ ńlá wà sì yá máa kọ́ dámà sí yàdá. Iná jẹ́álínà àlàkùlú bí i mú àkínà tàní fi áàdà ní ìmú Wa wà ń tẹ̀dẹ̀ àìhọ́mù ìlànà òdá àfàlàyìn yára tẹ̀dù ìdánni àbàdá. Ayà mi tún rẹ̀ nínú Alkùrán tọ́lọ fi ń ṣàlàyé. Wà mẹ́ni ọbúlámù mi máa ń tó kírọ bí ayà àti ọbìnrin. Ọlọ́ni tọ́ni ti fi ń ya alábòsí tó fi ń yóò bìlẹ̀ jẹ́.

ti dánwò sẹ́yìn yẹn gbogbo ẹwà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Inna ja'alna ala qulubihim akinnatan an yafqahu. Ọlọ́run ọba ní Òun ọlọ́run Padlock di ọkàn wọn pàǹgbà tó ti ṣú sí pàbúrú náà fẹ́, orígbó náà fẹ́ ṣe. Wọ́n dàrọ̀rọ̀ bá wọn kẹ síbẹ̀. Wà fi àdáni mú akọ̀rọ̀. Bákan òdídí ti wà tó ti dí tí wọn pa kò sí tẹ́ẹ̀dẹ̀ sọ fó lórí ibú kò ní gbọ́. Wọ́n àdánihim wá fara. kò ní dání lóhùn. fi àdánihim wá fara. kẹ́sọ̀ pé èrè wo ló ń jẹ́ ń bi ṣìnà yìí ó kàn ń báyà rẹ̀ jẹ́ ni ó lè lọ́la èkó dábò ṣe ń do rẹ̀ ń lòkulù tó bá fẹ́ má rè lọ má rè tó bá fẹ́ lọ́kọ̀lọ́kọ̀ tó bá fẹ́ láyàláyà kí ló tó ń ṣe rẹ̀ ṣe kú báyìí kí ló lòun rí bẹ́ẹ̀ yóò kó máa rí bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ títà kankan wàá máa rówó fúnra rẹ̀ kó with your age kò lè jẹ́ ọjọ́ orí ẹ̀ kí

gbogbo ara rárá tó mú ó máa báyẹ̀ ẹ̀yẹ́ ni kò ní jẹ́ ó sálà azanihim ah. wa kọ́rọ́. Dáwọn tí wọ́n náà mọ àwọn tó ń jẹ ìyà tí mo ṣe ń lè ṣe ní ẹ̀ṣọ́ lè fẹ́lẹ̀ ìtọ́ mọ́. Wà fi hì. Ayé rárára ló ń lo bá ń pè wọn lọ síbi ayé àtàlìkíyàmọ̀ fún wọn. Ń tẹ̀dẹ̀ ọ̀hún

àwọn èèyàn wá rí ẹbá sọ̀rọ̀ ọlọ́n tí ń bẹ sọ̀rọ̀ gbọ́ ìtẹ̀dẹ̀ ọ̀rùn mi láàrin ọjà àwọn wá dákẹ́ àwọn aláburú náà tó wá fi wá rẹ̀ ní sí ẹ bó ṣe mú tí àwọn kan tí wá ń tà á náà tó nígbà tó tí

ebi bídí material lẹ́yìn náà ń tà kí ewé lẹ́tún kí lẹ́tún ewé lọ tí tó tún wà ń bẹ̀ kí lẹ́ṣẹ̀lẹ̀ sí ọlọ́ni wà ń sẹ̀rí rùn mí ládùúdà wà ń تدعوا إلى الهدى فلن يهتدوا إذا أبدا Allah ni tẹ bá ń pò wọn lọ sí jẹ oríire tẹ́ ní oríire rẹ̀ ẹwà kírùn ẹwà là ẹwà ṣoríire ẹyẹ lè ṣẹ̀mí rádaràdà ìmọ̀ kò lẹ́yìn kò lọ́la. Allah ni ẹ̀rí pé wọn rẹ́dì láti gbọ́ o. Láìsàn àtàdù ìlànà àbàdà, ọ̀ lè mọ̀nà láìláì rọ́nà. يعلم فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا الله أكبر كبيرا من أعرض عنه فاتن بوائنا لني gbogbo bí tọ́rọ ẹbá ti rí kọ́níkálukú kọ́níkálukú lọ jókòó kó túnúrò kíkó wá pàntí ò dátì tí kú bá dé alìmọ́sù yá tí bá ọ̀gbẹ̀ta púpọ̀ a máa dé ní gidi ní ọ ojíjì ní ọ tó bá dé àwọn kan gbọ́ wà sí lánàá títí títí wọ́n padà mú ti kú ni wọ́n yí padà àwọn kan gbọ́ wà sí lánàá títí títí wọ́n padà ṣeṣì náà kú ni wọ́n túbá àwọn kan gbọ́ wà sí lánàá títí títí wọ́n padà lérí oògùn tó fi kúrò láyé ni wọ́n ti lo àwọn dà ni àwọn kan dẹ̀ gbọ́ wọn ṣoríire ọgbà wọ́n yí padà wọ́n náà padà ṣorí eré ńgbà tí wọ́n fẹ́ kú a ti máa rí gbádùn wọn nínú sàárè báyìí àtẹ́ẹ̀nà ṣe ń gbọ́rọ̀ ní bèbí àti ìnà ṣe ń pàtàtà ń sọ ibi ta bá kù sí ibi tí wà sí bá ni تعيش من الدنيا كأنك تخلد تعيش من الدنيا كأنك تخلد wọ́n kú كأنك تخلد ìjà rẹ̀ dàkí ní tó kú كأنك تخلد tó bá kún ọlọ́run ní kí wọ́n dàgbà jẹ́ ẹ̀jọ́ kúrò

àtàǹsà àtàǹsà bí anna lè hàtífà yá àti ìwọ́jà pẹ̀ tún lọ. tó wá sáré gbàgbé náà ní ẹgbẹ́ ikú a máa sáré dé ni. àtàǹsà bí anna lè hàtífà yá àti ìwọ́jà pẹ̀ tún lọ. ọ̀rẹ́ ni túnmọ̀ ilé بأن الأدفع يأتي وتقتل ó yẹ kí wọ́n náà mọ̀ ẹgbẹ́ àwọn èèyàn ti lọ ó rí sáré tí wọ́n náà rí tó kún gbogbo ẹgbẹgbẹ́ ní táwọn èèyàn rìn kiri láwọn tí wọ́n sì kú sí sílé kú sójú kú sẹ́ǹkùlé kú sí gbangba gbogbo àrí ètí wọn náà rí kàkàkiri wà sí ní fún ẹ̀. àtàǹsà àbí annalẹ̀ àtífà àbí àti wáyé kí tó lóòrò. tó dìbà tí kú bá wá pa ẹ́. fàtúbì kọ́bílà wá sílẹ̀ lọ́wọ́tì láwọn àǹtà títí tí wàá fún ẹ lónìí gbogbo wọn ni kò máa gbọ́ wa ni pé fọ́tò bẹ̀ kọbílà wá fílẹ̀ lè máa ò dí. Tètè tó bá pa tó wà lọ́wọ́ ẹ tí ò dá yẹn tí ó. Fàtóbi kọbílà wá fílẹ̀ lè máa ò dí. Yé parọ́ mọ́ yé ibi jìbìtì mọ́ o. Fàtóbi kọbílà wá fílẹ̀ lè máa ò dí. Yé sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì jábọ́ kíkú tó ká ẹ mọ́ o. Fàtóbi kọbílà wá fílẹ̀ lè máa ò dí. Yé lọ wárí fún kankan yé sin kan mí mọ́ lọ́ni ó máa sin o kíkú tó dé o. Fàtóbi kọbílà wá fílẹ̀ lè máa ò dí. Láwọn àṣà tó fún sí ti láwọ́ àǹtà tó fún sí ìdó. Láwọ́ àǹtà tó fún sí ìdó tí wọ́n náà bá ti ní tó ń ṣe tí ò dá lọ́wọ́. Má jẹ́ káwọn yẹ́ ìṣẹ̀má tó fún ẹ, àwọn àgbàlagbà ní àṣíjú oníkà mẹ́sàn-ká, ìwọ́n náà mọ iye tó ní lára. Òun bẹ́ẹ̀ tó sọ fún ẹni, ẹni ní Burúmà, ẹni tó máa wí fún ló sọ ni. irun tí irun wọn wá nìyẹn wọ́n lọ́dẹ̀ sílẹ̀ kí ló kàn ẹ́ kí ni ẹlú pọ́kùnrin wá ní ǹtọ́ ń fẹ́ nìyẹn kọ́ ẹ sọ fún kó wá tó wá gbé tọ́ parí kí ló kàn ẹ́ jẹ́ni ọlọ́bí mú sí ni lórí gbàjà wú ẹ ló tọ́tí sí ni kí ni wàhálà tiẹ̀ ǹtọ́ ń wá nìyẹn kó jíjà ṣùgbọ́n à nídìí láti tún pè é mọ́ pásánálì yìí tó ń gbọ́ iná ni kò mú kò fi túbá. wọ́n ní abúlámù mi máa dùn kí rọ̀bì àyà àti rọ̀bì yìí. tó dáa ti mọ̀ sí ọlọ́run àti ọlọ́run orílẹ̀-èdè táwa ó lè padà jáde wa lọ́ lọ́dọ̀ ọjọba, a ní wọ́n wá àtàkì òun ni ọwá àsìládẹ̀ ní ká ṣe fún ẹ̀ àbá ní wá bá ẹni tó wà kó máa náwà àtàkì ẹni ìtò ń gbọ́ iná dìtì ẹmú bẹ̀ kò túbá. ọmọdé abúlámù mi máa ń dún kírọ̀ bí ayà àti ọ̀bí tó máa rọ̀dọ̀ àyà. aláwọ̀ bá ní kò sẹ́ni tí fi yálà pọ̀ sí sẹ́ni tó gbọ́rọ̀ ọlọ́run tó dẹ́kọ̀ tí ó tẹ̀lé. iná mi nà límú mi nà mò ń mú. aláwọ̀ apààyàn yìí àwọn kidnappers yìí. iná minal mujrimina muntaqimun. aláni gbogbo àwọn gbogbo wọn ló máa gbẹ̀sán padà lára wọn. iná minal mujrimina muntaqimun. aláni minal mujrimin lára àwọn òbílẹ̀jẹ́ àwọn ẹni bí ìtẹ̀kọ́mù ń bẹ̀ o àwọn wọn gbogbo wa ọgbọ́n tó ṣe tó rọ̀gbọ́ ti ọ ṣe o ìyá ń bọ̀ ó wù ẹ́ lọ́ọ̀kan ó dó díẹ̀ láti jẹ ó kù díẹ̀ ìyà ò tí yẹn ìkan ló ń jẹ ni ó ma tó jẹ lọ́dọ̀ tí ẹ náà tí ẹ kù ó wà wájú wa gbogbo tó bá bàjẹ́ láàrọ̀ ní kálukú kó ní kálukú fọ́ ara rẹ̀ tún ti ẹ̀ ṣe fọ́ ara rẹ̀ tún ara rẹ̀ ṣe ọkọ̀ ṣoṣo lọ́lọ́run kò dẹ̀ fẹ́ bàjẹ́ gbẹ̀yìn tí bàjẹ́ wà lára rẹ̀ kó ní kálukú túbà ò àbí ya ilé tí wọ́n pẹ̀lú àwọn ti dé

ọ̀rọ̀mọ̀dọ́nù títí lọ díẹ̀ díẹ̀ báyìí ìṣúná tí wọ́n mọ̀ pùkalẹ̀ pé ọmọ tó gbàtú sílẹ̀ tó bá ti gbàtú sílẹ̀ má jẹ́ ọrọ́dẹ̀ mi àti ń dé ìfẹ́ inú wa náà ọlọ́njọ́ má fún láàyè má jẹ́ kí ìfẹ́ inú wa bá ti wá jẹ́ agídí ọkàn wa ọlọ́njọ́ bá wa kápá lórí ẹ̀ ká lè rọ̀ níwà níṣe sí níròrí nísọ̀rọ̀ sí ní gbogbo nǹkan kábàlẹ̀ láfàánà àti pàdé ìjọ́nà ọlọ́run láyé àti lálùkẹ́yàmọ̀ هذا وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته